ကျွန်တော်အင်းတော်လက်ကိုဆိုင်တော်နဲ့ပြန်မဲလို့နဲ့ ya kowa yawa ya rufe eh, eh, ni kowa yawa malaka ya ba a yaba da an yi malaki ne mention ama ama ahwere ne ne sama bebe ti ye ta ho de kai ila aida ebo wa

mẹ́rẹ̀ wọ́n tó kí kó mọ́ ha bẹ̀rẹ̀ sí àti ìrẹ́rẹ̀ ká ìzẹ́ àìzọ́ ìtìtọ́ ní ààrẹ rẹ̀ àmì wọ́n tó mú bí fún un tó pè rọ́pì àti ìrẹ́rẹ̀ ká ilẹ̀mẹ̀ ní ọ̀tá iná kún ní kèbé tẹ̀sìrì ààrẹ fọ́n mọ́ kún lẹ́sẹ̀ iná àlẹ́kù ilẹ̀ àwàjì ní omori na lila mọ̀lọ́kùn wẹ́lẹ́ yẹ tóri jẹ ooo omori kọkari ya na ọdị nọ na aba ipichi abalị ma ada nọ ya ọgbanye ada omori ohe eji anabi ada na ya amata ki omori ohe ikono si eyi nọ لو خفتم من النار كما تخافون من البصر لأنجيتكم منها wọ́yẹ̀ ni yẹ́ ihe ní jẹ́ ànámà nínú áńkù mi yẹ́ wọ́n sì yé na ọ̀nà ọmọ yìí anáhà na nírọ̀ wọ́n fún ní ìtùkún nínú ẹ̀kù lọ́tọ́ tẹ̀síkún lọ́nà ọmọ yìí anínú wọ́rọ̀ yìí tó ní mìzéyì ibi èrò kìzọ́ ní oúnjẹ rẹ̀ wọ́n fi ti yẹ yà wà látàtùkùn sí dáre ọmọdékọ́ ni àmì ọ̀nà sọ ìdàtí àti pẹ́ ọ̀ wọ́n náà orí kẹmọ́ ẹ̀rọ bá dùkún bá dọ́ wọ́n yà àtàmà ẹ̀mọ̀ ọmọdé ní ní àǹkẹ́ ọ̀nà òní mẹ́ẹ̀tàmà ẹ̀mọ̀ lọ́pẹ́lú ọmọdé

ọdịrị a na-emebietere ihe unyi na nkume ego na si emebietere ihe n'ọbanye ori ọkamaghị ya awakwete ya awa ya riro iche ehe oyiche ehe ya achọ ya amanisi ya ya amanisi onye tetina ya dị ya asị wụọ ọnụ ẹhọ náà níbàáyé omori kò í tẹ̀yẹ̀ tán náà ọkùnrin tán. oyita mama bana nyane brata muri aba baba yani muri aba baba yani muri aba baba yani yau na yawa min islam lailatul qadr ana bai ma bana ko ina ce ko da bi ya ga dai ai ai don muri sa a ba to no muri aba baba ce ìwọ kájú náà rò ilé sọmọdé mọ yẹ ní síbi ẹtọ ká sí yẹ ká èyí ọmọ rò múlẹ̀ náà wọ́n ẹ̀sá àti ọ̀gá àti àbá yìí ọba àkàkà aláhùnmá ìnáka àfọwọ́ tòyí pọ̀lọ̀ àfọ́ kumori yi ọkùnrin yà níbi dáwò aláìsọ́lá tọ̀fẹ́lá lóòrí àkáyọ̀ káyẹ̀ yà dáwò máa dáwò dáwò kúlù lè ti ní kàlẹ́ adàrúdàdì ìdí ìyá yóò jókù bí yóò jókù àǹkàdá àmà àyáyá ń bá yóò jà wọ́n kúlù lè armánà ti kà vi duwaya yosoku anko ova ana nyamba yosal wa'lam annaka kama tazra'u kadha tahsul dewa nabi daud na yakai isu echire ono akon su echire ono akon anabi isa alayhi salatu wassalam amen ojina ko ya dawa geri iblis eju ọmọ gẹ́rì ọ̀rọ̀ lórí ka anyị sọpụrụ wọn inú sọ́nà sọ̀rọ̀ wà ọ̀ṣẹ́ hụrụ wọn dọ́kàtì tọrọ wọn dábìbì ní iṣẹ́ alẹ́ ìṣọ́lọ́tọ̀ sẹ́lá dáhù ó ti ka ẹ̀wọ́n ní bí òmòrí ọ̀rọ̀ náà tó àṣẹ hụ ọ̀nà ìrátẹ́tọ̀ ọ̀mì iblis dara ka ayọ nika yi awo ere ahụ ọnọ na soro ọba ahụ ẹhụ ọnọ na ọnọ na mmiri timiri na akara ere ọla wibo oyi hi na edo ọka ịka na soro ahụ bọmọ n'ikwu a a eji okwu abụọ onye anábàá muhammad sọ̀rọ̀ ọkọ̀jú okú ìjọba onye asa aláàṣọ mọ̀rí alábánihu ní kùrùsí yìí mba ní sáma hemba dọ́bánihu ní tẹ́sù hemba àákọ́ abábẹ̀ aláàṣọ abánihu ní àbá da aláàṣọ mọ̀rí ọ̀nọ́dọ̀ òsìsí agbókà dọ̀bá ní màláìka nì dọ̀kẹ̀ lọ́rẹ̀ fújọ́ orí èyí màtá ti èdè ẹ̀lọ́kẹ̀ náà lórí ọmọ ọjọ́ ní màláìka nì lẹ́nu tẹ̀lé ọ̀dá àárẹ́ka rẹ̀ nínú ọ̀rọ̀ ọrụ ọrụ ọrụ ọ̀rọ̀ náà ti di orúkẹ́ ọ ló wà sí ìyá ọ̀rẹ́ ní sọ́ọ̀rì à ló wà sí ìyá òru ní sọ́ọ̀rì à ló mú ní mẹ́rin rẹ̀ fún ẹ̀ka ìjà náà wáyé pọ̀ rẹ̀. ọtún wọn sọ̀rọ̀ ọ̀hún nígbà ọ̀ka yìí wẹ́ẹ́rẹ́ náà kú ló máa ń tó ṣíṣọ́ ẹ̀dá tún ọka erike ya ni inire son amúlọ ọka ni dọ̀ọ̀mọ́ ní bọ̀bọ̀ tó kyẹ́rẹ̀ àyè àti tẹ́yọ̀ erike ya ni amúlọ ọka ni dọ̀ọ̀mọ́ ní bọ̀bọ̀ tó nyẹ yìí bí ọ̀ka náà kúrò lè erike ya ni amúlọ ọka ni dọ̀ọ̀mọ́ ní bọ̀bọ̀ tó kú bí ọ̀ka náà ìgbà lọ́wọ́ yìí káwọn àmọ́ ní kúndíṣọ̀ rẹ̀ fún jòdì ayé àmbàkẹ́ náà ọ̀nà ẹ̀rọ ayé ká ti dùn ọba máa yá mbọ̀rọ̀ àmà. lọ́dọ̀ tó ń ọkùnrin ọ̀ka yìí. àwọn olùdókòwò ṣe ń bọ́ بسم الله الرحمن الرحيم are item that be im catch dino be dey him tada aleika labe dem don put on me head ehh what do i have to do ala taa mail me skii am item that be im catch dino be pay ehh what tori where amayo go mark where di mirror go mark emmari olamakokwu ide nipoli dey change فذلك الذي يدعو اليتيم ọmọ ní ìkẹ̀kẹ́ ohun tó yókù wọ kanáàkù òyì bọ́bá yẹ̀ mẹ́jẹ́kà ẹ̀bọ̀ ẹ̀kọ́ ọmọ kẹlẹ̀ ló kẹlẹ̀ yọ bọ́bá yẹ̀ mẹ́kẹ́ bàbá kẹlẹ̀ ẹ̀nẹ̀ bàbá ní ní ìkẹ̀kẹ́ yìí dẹ́ẹ̀ tó yókù wọ́n ní ìdẹ̀ ìzáàlì ọkọrọ na mebiri nne dọya onye okwu anọla m chere tete na ya mebiri mmezi inú mẹ́mí ẹ̀kùtìrẹ máa ma enye ìmúwẹ́rí náà na ya mebiri mmezi àbúrú kẹ́mẹ́ kàrẹ̀ ojú ọmọ ọmọ ọmọ ya na ya ya dọ́ọ̀dì bí tí ó nyà nìyẹ̀rà kọ̀ọ̀dá ọ̀nyà náà nyúgbó tí ọ̀yẹ́ ọ̀yẹ́ tí mú fíà òbí ọ̀bọ̀nìyẹ sí wọ́n yẹ ẹ̀rọ máa ẹ̀yà bá dọ́ nìrí sí ẹnumọ́ náà mà yẹ tẹ́ amábẹ́ ní sú dáàbò wọ́n hù ní ẹ̀bẹ̀ nìní dáàbò wọ́n hù ní gbọ́dọ̀ nìní ọkọ̀ náà ní ìbìrẹ̀

ozige gore efe ororo ozige gị n'aka kana ama abụbọdo ahụ dọkta omori ọgbọ tamene dọkta na ene ịza atọ ebe amị dọkta omori na ọmụ ha ahịrị dọkta anụ mụrụ ọzọ na ama ahịrị na mjem na mị n'ekwiki ya ama afọ ịzụka onukwukọ oru ntụ omori ọzọ na ama ahịrị n'ekwiki ya omori ọzọ na ọhụrụ nkịta ọhụrụ nkọrọ ọhụrụ ọkàrin àtàrí àwọn àmàlàtì wọ́n mìskì kẹ́lù jáde fi sẹ́bi lélẹ̀ wọ́n àtúwò rọ́ wọ́kàtà ìlà yàtọ̀ wọ́kàtà ìlà yàtọ̀ ọkọ̀ ọ̀sán ọkà ọ̀dọ́mọ̀pọ̀ ẹ̀sẹ̀ dáa kójókù dáa màkà ní ojókù.

àwọn tó wọ́n lè sí èyí ẹni tó náà nìkan yóò sì rókà ayẹyẹ àwọn ẹmọ sí ẹwọ́n nìkan bí èsì ẹwẹ́ tẹ̀tẹ̀ ọmọ bọ́bá àyàrẹ̀ ní kàkà àjínà ẹ̀rọ ìní tafsiri ẹ̀rọ mọ́kù ẹ̀tẹ́ àgbòrò lakinene nẹẹri ọkọ ẹtẹ àlòrú kánò lọ́mà ní accident abu eya abuja ukwu ẹ̀ náà nàtúrà mú ihe ìrà wẹ̀ náà fi kiri ha mèrè múrí ọ̀nà wọ̀ báyà lọ́kùnrin ní ìwú otu ozi ekwu ya àjẹlẹ̀ ìlẹ́tùkadìrì àjẹlẹ̀ economic mgbe a ndị obadebe ee ụmụ ịzọ ọyị na ntune na-aka azanyema na na due ka omuru ọdọ nọ wee nụmọ nọ ee kọọ ya kwụ n'etu ekwere na ekwere na ebe kwara ọ ya nso na omuri ee kpanawa ka anyị na wedotu ọ dị piti ya wedo bọ́ọ̀lù dẹ̀ fi kìí ẹ̀mọ̀ orí òtù kútó ti kọ̀ ilé ramadan máa bá àtìrẹ̀ ẹ̀rọ. ọmọ bọ́ọ̀ ẹ̀mọ́ náà ọmọtúrú lè ní ire lóòkú yá ní mọ́tò lóòkú ẹbí ní skul aláàpẹ̀tẹ́lú ní skul kẹ́nẹ̀ lọ́ọ̀rẹ́sì yá lọ́ọ̀rẹ́sì mọ́tà nílẹ̀ lọ́ọ̀rẹ́sì rẹ̀ píjà lọ́ọ̀rẹ́sì

ọmọ mi yé èrò lọ́ka yìí ọmọ yìí ọ̀nà tó yá àá mo bára àti èkó mo rí ẹ̀rọ ní ilé tẹ̀. yẹ ẹ bá ká fún mi àpàdé ọmọ náà fún ọmọ sì fún ní ìkẹyà fún mi. òun yẹ lọ́wọ́ báyà ni mo rí ẹ̀rọ báyà ni wọ́n wọ́n ti foundation lórí okùn yẹn tẹ́m ní ti foundation ló sọkùn yẹn tẹ́m bí ìyá ẹ̀rọ akọ̀nàrí outcome orphans and widows welfare foundation outcome bá ní pápá pẹ̀lú tó mú rí yàtí sàádé nìní iná ti máa jà ìzọ̀ ẹ̀yà àgbọ̀ wọ́n hàn yìí ní èkí yẹtẹ́ ìzọ̀ àhẹ́ outcome iná ti máa mafi otu ọmọ nini ni iri na nwere ọmụmụ na otu omuri ma anụma tinye nke ọma na uto si ma abụọ na ka ekwu omuri ya jụmọta nọ ya aka ne ị na-abeti ka oge enyo ndị nyewute bụ onye gị na aka aka okwu omuri ne enye ọkwa na ejo omuru ọnụ emi ya na-etuke enye ọkwa na ejo omuru ịnechi ka oge na-adị anyị bụ ọkwa na ire na-etuke onye ọkwa na ejo omuru láti ọ̀tọ́ mọ̀ ní It's ìsọ́lọ́ islam and a a prayer. The wọn ti pẹ́ inú kọ́rọ̀ ìgbà ilẹ̀ lè ká náà ẹ̀kọ́sá ẹlẹ́ àbọ̀dìjà ẹ̀yìn náà mẹ́rin lè the náà ẹ̀kọ́sá ẹ̀yìn àbọ̀dìjà ẹ̀yìn náà mẹ́rin. fọ́nà ìlú wọn a sọ yẹn káàkiri yá sí ẹgbẹ́ ọgbọ́n ìjọba ìrìnnú gbogbo àyà

ẹgbẹ́ fúnkẹ́ mẹ́ka òṣì ìpínlẹ̀kù òṣè àgbọ́gbọ́n ọdún èdèkù ojú pẹ́pẹ́ta ya ń su dẹ́bìbì ìtọ́ ìmẹ́rin dẹ́bìbì wíkì yíè ṣe ní ọkà yà pẹ́pẹ́ ọdún àkàrẹ́ ẹbí ẹmú àti ọkà àtúmọ̀jọ pọ́nà mẹ́rin mẹ́rin ẹ̀wọ̀n the capital area of another oppressor of Nigeria. Lọ́pọ̀ tó mú ní ìsọ̀. Ọmọ mi ṣàbẹ̀wò, òmúrí ọ̀dọ́wọ̀ pẹ́ sí ìmẹ̀ nínú. Òmúrí

araba muhammad sallallahu alaihi wasallam onim saade ewo anya na ko anyara do de tuka ni kutowa wa amayo ganya do to mori kai enenyi kutowa na bi saade nika onye mihija anyị inyọnọ asa abụ ntụ omori ọrọ ayọ ụmụ desa atanyere aka nso mu dika ɔnye mi gya ne ɔnɔ onofin ne na tire na ɔnɔ dɔkita mu dika yotu dɔkita atanyere daka ɛyɛ fɛte no na osu no dɔkita mu dika idze ɛkɔ ɛkɔ dɔkita sábà ne wɔ ɛka amememe dɔkita mu dika ɔkusa na yɛ ɛmu ɛwɔ ɛkɔ na ɔkusa na yɛ ɛmu wɔyɛ ɔbaa ọ̀nà tó borí òun náà kú sálà ihe automatic ṣàfà àárọ̀ automatic òwe bọ́ọ̀bù sọlọ́mọ àwọn àrẹ́gbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọmọ mi ní àwọn ọmọ tó ní ilẹ̀ ọmọ tó fi mọ́tíláṣọ́ tó borí ìmàdínà bí èyí ọmọ àrẹ́sẹ̀ tíṣọ́ ìmọ̀láṣọ́ tó borí dọ́jà èdè ìfọ́kọ́rọ́ náà ọ̀rọ̀ tí wọ́n wọ́n tí ń tó mú ní ọ̀dọ̀ tí dọ́tọ̀ mú ní dọ́yẹ̀ ìdọ̀ ọ̀nà dọ́kàbára dọ́kùn sẹ́lẹ̀ ti kúta ní ẹnu ọ̀pọ̀lọpọ̀ dọ́tọ̀ mú ní dọ́kìọ́ ìkẹyà ìwúra méjìjẹ́ máa ní ọ̀wọ̀ ní méjìjẹ́ أجمع أعمالي وجدت خيرا أجر الأعمال وكتل خيرا أولي من جاء تريده أما لا يؤمن قرى أمي بدوري Ọdún òun lè dúró lẹ́yìn ìfúta àkàrẹ. Ṣé òun yóò yọ ọ̀kadà pa owó yọ ní ẹ̀ ọ̀? Ṣé òun lè ní ẹ̀ kẹ́rẹ̀ tó gbọ́dọ̀ tó ẹ̀dọ́ ọ́. Òun ní ọ̀mì ọ̀dọ́ láyé tó ọmọ. Anábàá ìwà kan mọ̀ sọ́dọ̀ wà lọ́sọ̀lá. Dọ́gba dọ́gba ká ìta pé nínú kára àjọmọ òjò ní dọ́kà yá wà fún Máa wọ̀jọ́ tó ẹ̀ ń من تنظيف المساجد ما وجدت عند الله أفضل من تنظيف المساجد ọdún ní tukọ̀ ọjọ́ ìdáyẹ̀wò kékeré ní òwò yìí ọmọ wọ̀nyí ní mọ́síláṣẹ́ wọn ní ní ọdọ ọmọ rẹ̀ kí mọ́síláṣẹ́ wọn fi ọmọ náà yọ̀ ní ìwé ọmọ yẹ́ ẹ̀ka ọmọ náà dà yẹ́ ẹ̀ka ọmọ náà dà òní ní ìhìọ́ náà wọ́n bẹ̀ẹ́ kìdọ̀tí ọ̀rẹ́ iná lọ́pàá bá bá bá bá sọ́sọ́ lọ́pàá bá kẹ́ ẹ̀ta ẹ̀fẹ́ mi kẹ́yẹ omori òní máa ń lọ́sọ̀ ní ara àyọ́kí náà jẹ́mùnà ọdún rẹ̀ yóò fi ní ìjà náà rẹ̀ yìí máa lọ́sọ̀ ló bó rọ̀ anáàtò àdàmà máa tó àmì ọ̀pọ̀ náà lọ́ọ́ rẹ̀ dọ́ ọ̀nà mọ̀ríwò àmì ìṣútọ́ ọ̀pọ̀ náà rẹ̀ dẹ́ dọ́dà rẹ̀ ní ilọ́kọ́ ọ̀dà òzàbọ̀ mọ̀ríwò rẹ̀ àmì ìṣọ́bọ̀ká ìjọ́ mọ̀rí rẹ̀ kẹ̀yẹ̀ ọ̀pọ̀ náà rẹ̀ ọmọ ẹjẹ wọn mọ bí jà náírà yìí lọ́wọ́ orí yẹ kò sí ní mọ́tíláṣí lọ́bẹ̀ mọ́tíláṣí mọ́tíláṣí jẹ́ báyọ̀ wọn bẹ tẹ̀sí ìkì ẹwà ẹni mọ́tíláṣí náírà lọ́wọ́ jẹ́ lọ́sọ́ bá fẹ́ náà náà wọ́n jẹ́ lọ́pọ̀ tó wọ́n yìí. àwọn tó wọ́n yìí mẹ́ẹ̀kú sí rẹ̀ ó kó wọ́n yìí báwọn ẹ̀ dɔwɔtɔ mɔni o ni kuta dɔwɔka asalaamu aleykum dara kɔmi mɔmini antum mutaqaddimun wa ma'ana mutaakhirun wa inna insha Allah bikum lamaariqun yarhamuna Allah wa iyyakum dɔwɔkɔ e ka wuli bɔ mɔni yi wa yukun yukun yukun ne yukuta ne dɔwɔkɛ ɔmɔ dɔw bi jaayi nɔ ɛ y'a bɛɛ yɛrɛ maa o nɛnɛ òwúrò òmúrí yìí inṣá allah òmúrí ọ̀nà ọ̀bá ya ẹgbẹ́ ọ̀lẹ́bà ya ọ̀dìdì ọmọ ọ̀dọ́ ọdún tó mú yìí ọwọ́ bá sọ́lọ́lọ́ alẹ́yọ̀sọ́lá sọ́lọ́lọ́ alẹ́yọ̀sọ́lá ọkọ̀dọ̀ tọ́lọ̀ a máa kí ló kú fẹ́ ọ dáa sí ìyá ọ̀rẹ́ dati yoru ini ize onomu yi meyo aljanna wa bare da shuru illa an ya'mala amalan la yaghfiru Allah la ebo na mo ko no mo ebo mo ko na gero mo yi no ko no mo ri o ma je ibe na tero pa na ni ono mi shiriku la tuntu sallallahu alaihi wasallam ina hadisi ومن أظهر الله كريمته فصبر واحتسب أوجب الله تعالى له جنة البتة ọ̀sán òmúrí ó ló ìgòrí ya lóòmúrí kò gbé yìí lójú sùúrù ó ṣe túnrò òmúrí kò múrí ní iṣẹ́ ló tọ́tọ́ tó ẹn kakọ́ náà nì ọkọ̀ múrí bá mẹ́rẹ̀ rẹ̀ fún ìyàkà jẹ́ bàbá ẹ̀wọ̀n ilẹ̀ ayé àmàlà àmàlà láyé fírùláhùlá ẹ̀wọ̀n òkú pọ́nrọ́ lóòmúrí ó mẹ́jẹ yìí دوم يلا كيرو بوري كيرو كارا كارا كارا كارا كارا كارا كارا كارا كارا كارا كارا كارا كارا ومن كان له ثلاث بنات فأبدبهن وأنفق عليهن حتى يمتن أو يغني بهن أوجب الله له الجنة البتة. أنتم اليوم كاين olóòmùrí oṣù jẹ́nẹ̀nẹ̀ ujẹ́nẹ̀nẹ̀ ẹ̀ta mẹ́rìnlá lọ́pàá lójú ẹ̀kẹ́ hapúrọ̀wà ẹ̀ṣọ́ pòórọ̀ lọ́nìkàyè ijẹ́nẹ̀nẹ̀ nàìjíríà òmùrí àbí pòórọ̀ lọ́nìkàyè ẹ̀ẹ̀mọ́ nọ̀rọ̀ òmùrí ibà àmàlìjẹ́mà ìwò àdẹ́nìní ilẹ̀ ilẹ̀ sọ ilẹ̀ ayé àmàlà

ọ̀dọ́kẹ́ ní ògúnjẹ́ yẹn lẹ́ẹ̀ẹ́bá dọ́kọ̀ orí kò ń se yóò ògúnjẹ́ yẹn lẹ́ẹ̀ẹ́bá sọ́wọ́wọ́ rọ́bí wọ́sẹ̀láàmù ààrẹ anyamọ̀rọ̀ ní ètò tó mọ̀rí dákàrí tó mọ̀rí ìkẹyì ayamọ́ àkátẹ́m lọ́tọ́ mọ̀rí àkáyà ìkẹyì wẹ́ẹ̀dì káyà ọ̀rẹ́ fámsà bẹ̀rẹ̀ àtìlẹ̀yẹ̀ tí wà àtàrẹ́ wá tí wọ́n ṣoṣo ìjókù rẹ̀ sọ ló wá ti sá ìjókù rẹ̀ adébìdá àwọn ọ̀dọ́ ìṣẹ́lọ́tọ̀ sẹ́lá ọlọ́gbọ̀n orí ìfẹ̀ríkà ilẹ̀ àmì ما جزاء من أسند إليه اليتيم والأرملة ابتغاء مرضاتك تبتوسي أمي يشوز ليك كاي أو شجوكو أو رسوكو أو أو قوة نينياني كوني bọ́ṣẹ́yàn ní tìmẹ̀yà tí ó tún ní ìṣọ́ àbúkọ̀ ọmọ mi mẹ́jọ ló ìsìsì ló ní ìwọ̀ omori ni lọ́wọ́ ní dọ́kàrí jẹ́zá owó an òbíláwò fi zílẹ̀ yóò mọ́ náà zílẹ̀ ilá zílẹ̀ òkútú ṣọ́lọ̀ náà ọdúnkọ́ ní omori ọ̀ṣọ́ tínú uwe na ṣáàmì inẹ́kú ìdẹ́nikú náà káyé ẹ̀ẹ́dà ní ìhùwẹ̀ sá ewúwe lórí ọ̀nà yára ọ̀rẹ́ oníyèrè rẹ̀ àbá aka yìí dèkè hókù ló ti lóde rẹ̀ máìlì kò nyára kẹta kọ̀kọ́ mi. ìsọ̀nì tí lóde rẹ̀ yìí bọ́ọ̀rọ̀ yà ya mere ọ̀gbọ́n ninety three million miles million miles dàbá kàkà inékù ìdẹ́nẹ́kù dèkè hó máìlì ọ̀nyára ó ọmọ yẹn lọ́nà àkùdé hadith tó múrí ọ̀nà ọ̀rẹ́ jẹ́ kí míì lọ́nà ẹ̀zọ̀ ẹ̀kùnrin máa lọ nyára àti hadith ọ̀nà àkà kí míì ọ̀tọ́ ọ̀chẹ́tòbí àti míì ẹ̀họ́ pọ̀ gọdọ̀ chẹ́tòbí ẹ̀họ́ pọ̀ ọmọdé ọmọdé ọ̀nà àwọ́sẹ́ ẹni òṣòkú ọ̀rọ̀ ojókú lọ́pìtì ní ẹni kù lè ní ọ̀nà omori bá aṣọ ọ̀tọ́kí akẹ́kù gbogbo ànà omori inẹ́kọ̀ ẹ̀dà omori àmọ́bà ọ̀dá ilẹ̀ kàtìmá nìlú ọmọ yìí ọka asọlátì imáàbù islam ìsàlàyéfò ọmọbọ̀tí islam wọn jihad sanam al'amal al'asinam al'amal náà ma tó múrì àwọn akùrẹ́ kú tó lọ́gbọ́ mórí ọlọ́gbọ́ tó tó mú kọrọ ní islam wọ́n sọ́dá pàtàkì ṣe ìwọ̀n àdíyìn sọ́dá kàílẹ̀ sọ́dá kàílẹ̀ إليه ميرابي والصدقات شيء عظيم صدقة إلى أي ميرابي والصدقات شيء عظيم صدقة إلى أي ميرابي أمر حرب إسلام قيل فأي صدقة أفضل أقام الله زكاة الزكاة كرامة له إن صدقة إلى قال أقام الجبال أقام الجبال أقام الجبال ọmọdé tí wọ́n bọ́ orí lọ́nà ilẹ̀ ìrọ̀lẹ́ bí islam ni o inú tó orí ọmọ èsì yóò lọ gbẹ̀rẹ̀ iná àti abọ́bá ní ọ̀rẹ́ náà bí àwọn ọmọ ìfẹ́ lọ́kà amájẹ́ ìdẹ̀rú ọmọkọ́rọ̀ wà wọ́n náà sí sọ́rọ̀ kàrọ̀ àwọn òsìnyà rà lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ lọ́kà kàrọ̀ nìkan لن تنالوا البر حتى تنفقوا مما تحبون لن تنالوا البر ọmọdé ikọ̀ ìlú olùkí ìwọ ọ̀tá tó fi kún mímọ́ tó ìbọn aka iṣẹ́ àtẹ́lẹ̀ tó lágbó ọmọdé ìdí sínú ìrìn ti rẹ̀ àtẹ́yìn àbákẹ́kọ̀ọ́ ló sì rẹ̀ ẹ̀kẹ́ slọ́pù tó dábàá bá bọ́ bá lè fẹ́rẹ̀ káyé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ wọ̀kọ̀ ọ̀dọ́nyẹ ọ̀dọ́nyẹ kẹ̀yẹ ẹ̀rọ dọ́ọ̀rọ̀ ní sábàkà ọ̀rọ̀ ọ̀kẹ́ yàtọ̀ sọ́gbà bímá bí pọ́blímà ẹ̀wọ́n náà alẹ́tẹ́ títẹ́ iná kẹ̀yà omi lòdò yá ẹ̀kẹ́rẹ́ iná wọn alẹ́tẹ́ tẹ́ ọ̀fin ní sábàkà ọ̀kẹ́ ọ̀rẹ́ wa yíyọ ọ̀kẹ́ náà ọ̀rẹ́ ta abáàbọ̀tẹ́ sẹ́ni sọ́ọ̀rẹ́ ọ̀fin ní sábàkà ọ̀rẹ́ wa yíyọ ọ̀kẹ́ ọ̀gbọ̀n ọkọ̀ mi sọ́bàkà ọbẹ́kẹta èkí àti ìdí ìdẹ́lù kò nyára èrè chèèmà ọ̀ṣọ́ chèèmà ọ̀fẹ́ mi sọ́bàkà ló sì sẹ́rẹ̀ wọn wọn ní jẹ́hìn náà ẹ̀kẹ́ ọ̀ọ́nù kata mẹ́rọ ọ̀dọ́kẹ́lẹ́ ọ̀rọ̀ tí ìdí ìmẹ̀ náà ní kata ẹ̀ ẹ̀kẹ́ ọ̀dọ́wà

abdullahi bin umar rọdọ lọ ọkà yìí ojú omi sọlọ ọsọlọ àká ka ọdọ ọdọ sẹwọn tó fi ọdọ bàbá sábà kí wọn bàbá yẹ rẹ omi ọ ọdún omi yẹn ní yàrá domi ọ wọsọlọ àgbà lọ dàtí ma fara àtúwò àbílù abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní bìbìrì tẹ̀rẹ̀ ní wọ́n bìbìrì tẹ̀rẹ̀ yàrá ní domi àṣọ náà kúrẹ́ òwúrọ̀ láti ẹ̀gbẹ́ ẹ̀ tó ní àtọ̀wọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n ti lọ́kọ̀ wákì tẹ̀lé ìtọ̀kọ́ lọ́kọ̀ tí ìpè tẹ̀lé lọ́rọ̀ tó ti gbé adé nílò lọ́kọ̀ gbé adé lọ́rọ̀ tó wọ́n lọ́kọ̀ọ́dọ̀ ojú mi àárẹ̀ àrùsọ̀rọ̀ wọ́n tẹ òkèrè lọ́rẹ̀ nìkan ìdé ọ̀gà ọ̀kadà fúnà lọ. sáà àkókò wa ṣe sáré ìṣe àríṣẹ́ ìṣe àkókò ṣe sáré káríṣẹ́ ìṣe àkókò owó ti yẹ ìjọba ìkàtọ́ káyọ̀ owó yẹn àmà àwọn owó yẹn káyọ̀ àṣọ ìtọ́nù ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́rọ̀ tọ́kọ̀rọ̀ wọn ni wọ́n rọ̀ mọ́ fara wọn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́rọ̀ mímú kọ́ra ọkọ̀ ṣe sáré sọ máa àmọ̀ àti sọ yẹ́ẹ́dẹ̀ kọ́kọ́rọ̀ tọ́kọ̀rọ̀ àmọ̀ àti tó dɔw yɛ ti na ba bɛɛ la a k'a ta ye o biara bɛ kɛ na a ka kuma ni a bɛ kɛ e yi a ye ka taa ni ala kan bi dɔw nana to o la ka tɛmɛ ala kan dɔw ka kɛ ka taa ka taa a mɔgɔ o na yɛlɛ kɔ wa ka ti jɔ wa ka mɔgɔ lọ tó tó wuli. ọ̀yà wọn kò tó tó àfẹ́ bẹ́ẹ̀ dúró ní ní kẹ́mi ọ̀rọ̀ kábà yàrá sọ̀rọ̀ ọ̀mẹ́ o kọ́ ló ti sọ̀rọ̀ ìbí ọ̀rẹ́ ìbí òmùrẹ́ والله يحفظكم مغفرة منه ورحمة ومن ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ìkéde ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀páyé ọlọ́rẹ̀ sí sí ìta bẹ́ẹ̀ mọ́kànlá ẹ̀rọ tó mú ẹ̀kọ́ ìtàlẹ̀ ọ̀pọ̀ kẹfẹ́ ìta yàá mẹ́ sábàtà lọ́dọ̀ orí lọ sí jíire Àwọn bá lè fẹ́ ọdọ́wà dáwà káfíńkà yìí ọ̀kẹ́ yìí sọ ma kàmú ma tó tẹ̀lẹ̀ dọ́mẹ́ ọ̀kẹ́ tó ma tó tẹ̀lẹ̀ tó má ọ̀ ìdí ọ̀kẹ́ ní tẹ̀lẹ̀ ọ̀ ọ̀kẹ́ má tó wọ́n ìgbọ̀n kó ní ju kàfún mẹ́. ètù ọ̀kẹ́ ní tẹ̀lẹ̀ ti ètù àwọn má tó wọ́n ìka àfún ẹ̀rọ tó ń sọ̀rọ̀ àpọ̀. ètù bá má kàkà yìí olùtìrẹ́ àmà ẹ̀sà òkè àkọ́mọ́ yẹ̀ lóbi tì ní ẹ̀rẹ́ ìlà òbí yóò ká lóbi ní ẹ̀rẹ́ ìlà òbí yóò ká ọmọ ìpínlẹ̀ máa ń ta òbí yóò ìyàwó àwọ̀ ọmọ ìyàwó àwọn náà ló sì ti kó lòsì lẹ́yà àtẹ́jọ́ ìkó lòsì lẹ́yà ọ̀pọ̀ ọmọ akọ́kọ́ ilẹ̀ ẹ̀rọ àwọn máa mẹ ẹ̀gbà yóò ká mi sẹ́yìn àwọn tí ń tẹ́ níjà ní nàbà rẹ̀ nígbà wọn níbi ìdí nígbà wọn náà lè fún mi ní ọ̀sà ọ̀hún mi. ọ̀pọ̀ náà wọ́n yẹ ẹ̀dà ọ̀pọ̀ náà bí ìlẹ̀ òwúrọ̀ náà ní wọ́n kọ́ ọ̀tún mú ọdún rẹ̀ abẹ́ ìwọ̀n orí níjà náà ní orí ìgbòho kúrò lèdè kàṣẹ́ náà òye ẹ̀ wà nínú. Abdullahi bin Abbas radiyallahu anhu àti ìgbàdí ìṣòro ẹ̀kọ́ tó mọ̀ ní sọ̀rọ̀ àtọ́lá ọmọdọ̀rẹ̀ ọkọ̀ tó mọ̀ ní omi tó ọ̀dìyàrá kọ́ ọ̀fàrà dé káàdọ̀ orí ni káàpà ọ̀fàrà dáa dáàhì dáàkà orí kọ àtàlùkà bí wọ́n bàtà hàbà bẹ̀ àtàkìrà ni ẹ̀wọ́ mọ̀rí máa ti wúyì wúyì rí yọ́nà nà nírí káàbà ọ̀nà máa ti máa ti pa kàwàjì ìgbẹ̀rẹ̀ don to mu da ka ka ya abdullah e wani ne mu da don sal bi hurmati su mu ya wa fa se wa ta fa mu go mu fa inna hurmatal mu'min a'zama inda allah min hurmati hadha al-bayt o ka duku wuyi o ka ma don yo mori fu ya ran o ju ma ni go mori wu ni wuyi kaaba sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam فقال يا رسول الله أمرنا بك وتمري إن لي ذنبا عظيما ذاك يتمرك أما وضعني كذا òkú omori olúyà ní bá yí mú omori hú ní ìkà ọmọ náà ọmọ obìnrin mú kú omori ọ̀ ọmọ rẹ̀ ibi àmọ́ ọ̀bá don to buri awon tikai sawa sani bi onore doka aya ko no nye kai ro onu nyu buru ro aba me nyu so pa ro amaye ọwọ́ ọlọ́dọ́ ní sá àkọọ́lẹ̀ bá ní sá àbò ìsàmì ọ̀kàbá ayé àkọ́dí ya máa rí ráfùmá kàkà bá ní kí ni rí ra máa yí ẹni ní ìsọ̀rọ̀ dàwọn yẹtẹ̀ báyà àkọ́ọ̀lẹ̀ don ko mu doka kamehem kamehem kama poem akukira hukum ina ma tobe don ko bi yadi ono sho muri ono wa don ko muri ono wa ono sho no ti yeku law sumta an fa'ami o de yi ya ka iraya kahi what over oh, dókè bá wẹ̀ wọ̀sán lẹ́yìn àgbà ààrẹ lóòpọ̀ sáàlà tó jìnà fìlà ìráyà kàrin wọ́n tọ́ lórí ẹ̀sìn tó mọ̀ mí tẹ̀lá ìmẹ̀ ńlá àkàbàkà lọ́wọ́ náà bẹ́ẹ̀ ká ẹ̀rọ ayéfọ́nú ìjà àmì ó rí dúsù ọkọ̀ wọ́n mú ní àtọ́dọ̀ ní wúlé jẹ́ àtọ́ amma aminta amma lọ́wọ́ nínú kófòrò kófòrò fi náà an ka wéè ka ẹ̀ta inú kábọ̀ ya àmì ó kábọ̀ ẹ̀ta hàn inú jẹ́ àtọ́dọ̀ ọmọ orí ìdè والصحاوة من الإيمان والإيمان في الجنة أنك وايك أيضا إيمان إن إيمان يا إيمان يقوى إن إن الجنة هي الله يكرمك صلى الله عليه وسلم أشهد الله أكاري أيضا إيمان أتون يا رب إلى أن نمك وما ضم بنتو مريبة أتون يا رب أنا إلى أنو يتاني إلى الجنة aban abọ abọ ọchọnọ dogido lọwọrẹbẹ ọ̀dọ̀tọ́ ọ̀nà náà tí ó gbóyára ìyá náà ọ̀ṣọ́ náà wọnà jẹ́ sayid ibn masoud ọdọ́nà ọmọ ọmọ akárika yìí ohun tó mọ́rí sọlọ́wọ́ àrẹsọ́lọ́ ọ̀ká máa mi rọ́jò ní yàtọ̀ sọ́dọ̀ fi yọ̀ min aulẹ̀ ilẹ̀tìn ilẹ̀ àbúfẹ́ dọ́min àníyàmú tẹ́min lábdẹ́tìn أو هدمة أو موت بغتة أو موت بغتة أنتم nye كي أين nye أين مروني أين زنزني أما مثلا كي نكون نعم ime kuna mara na bi nira ho yon aka bo muri isere wo ni osu dozi ka wani fa dari dosu do sere jòdì ka wọ́n yìí se wúza tó tù dòmòrí tèrè hù náà dòmòrí rẹ̀ tèrè hù mú sọ ti gírì ẹni náà ìnáyà ní sọ́dá ká mọ́ ọ́nà lọ́tọ̀ tó bí i ìsọ̀nà bá bẹ̀rẹ̀ ká yìí ẹni ọ̀nà sọ́dá ká ọ̀rọ̀ tó rọ̀ òsì dé ní ìsọ́dá ká mẹ́gbọ̀rọ̀ tó rọ̀ lọ́lọ́lọ́lọ́ lẹ́lẹ́gbù yàtà yà sí iṣójú okú anábùnósìyé iṣọ́tọ̀ ẹ̀ ọmọ ọ̀rọ̀ fúlọ́bù ojókù ojúdówọ́ ọdọ́mọ ojókù ẹni ẹ̀yẹ ìjọ ṣe odùnkù sí ẹ̀dẹ̀ tọ́wọ́ èyí yóò rẹ̀ bí ilẹ̀ náà ní ọmọ ló sì yé ẹni àkẹ́ni وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا مقربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة فلا أقرب العقبة أمري ọkùnrin níbi ẹ̀rọ náà ọmọ sọmọdé kọ ọmọ jìnnà ń kàtà ọmọ jìnnà ń kàtà ẹ̀rọ ń kàtà náà wọ́n yìí kọ jìnnà ọmọ mẹ́rọ àmì ẹ̀ jìnnà fẹ́kọ̀ọ́ máa pàpà ọmọ yìí ọ̀ka yìí ọ̀wúrú bọ̀rẹ̀ yìí kọ́ọ̀rẹ̀ yìí ẹ̀rọ kọ́ ina zinde kayan yare amma ya nyaba hetu na kihi ne kata

أو إكرام في يوم بما الصبر يتيما دار الصلابة إذا قال فضفر أنه دار الصلابة إذا نقرأ بيان أرد لي أقول كده أقول أو يتيما دار الصلابة إذا قال إذا قال فضفر أنه ممكن أكاي وزيات يبقى ثم كان من الذين آمنوا وسواء بالصبر وتواصوا ya أما المصر ده غير لك كي أعطوا ده أقوى Bẹ̀rẹ̀ ayọ́ bàtà máa ń bà ẹ̀ ka Bá àkọ́nà ní ìṣúrù kàbí ìṣúrù yẹ mú, bọ́lá àkọ́nà kà máa ń ka ẹ̀ mú. ẹ̀rẹ̀ ìràgbé ní ìwọ́ rẹ̀ òwúrẹ́ ọ̀dá èrè kàtí ní ìràgbé ìwọ́ rẹ̀ ní pìkì yá yàkà yà ha kọ́ ìràgbé ìwọ́ rẹ̀ tó mú rí ha ní pẹ̀lẹ̀ ọwọ́ àṣẹ hún ní ìkókiri ọdíṣà náà òkìjú àmúṣọ́gbùrù àfẹ́ وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مقدود وطلع ممدود وبرل ممدود وماء مسدود وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوع وفرش مرفوعة dɔbɔ wɔ bɔbɔ de ka ɛmɔ wɔ ne tete yi bi ɔ ani ibɔ de bi omu yɛ ɔbɛ de kati ne ibɔ de o ɔbɛ bɛ de kati ne alukɔrɔbɔ ɛnuma kuli ɔmɔ de yi ɛnuma de akɔ de de o ta de fo na ta de fo وقالنا من يوان يدخلني يدخلني الجنة صاحبي هنا الجنة قال دكتور لكي أعطت النسمة وفك الرقبة أعطت النسمة شاء ونعم نوى غلوب اليهود الرقبة وفك الرقبة نوى لما نعم على الدار هي غلوب الرقبة kuru bɔre yi wo wɔ wo wɔ nyɛ ɔrɔkɔ to ɔre ŋmɛro bɔre ni kuru bɔ ɔrɔkɔ alaba ma ɛwɔ baka ɛwɔ tó mori atɛ ɔnyɔ nyɛrɛ ɔbia dɔkita mori kee yɛ ɔnyɔ nyɛrɛ dɔkita mori bɛ ti yɛ ibi nyɛ ha do wa wuro bɔre ni wuro na wuro. ọwọ nyara ọkọ ọdịka ẹdị ka ẹwụ nyara mmiri wọkọkọ ka tó tó abɛbi abụọ ɔbɔ ɔbɛ nipa abɛbi abɔ ɔbɛ di ɛdari ni idzoku ni daa ɛbi nye wotɛ no wodua tu ihe idzoku ni lọtò tó wòlí agogo ɔbɛ nire yi kɔn yi ama yi na daa ne tɛrɛ kaa na. ọ̀wọ́n ebe yẹ́ bẹ̀rẹ̀ ti kú a ní èyà lọ́wọ́ àbẹ́ tí ní rẹ̀ yọ́ ìdẹ̀ yóò kú bọ́ọ̀rọ̀ ní rẹ̀ yóò lójú kú ìrẹ̀lá láàrin ẹgbẹ̀ yà ọkọ̀ ọ̀ka amájọ́ ìdàwí ní rẹ̀ yìí amẹ́rẹ̀ fẹ̀tẹ̀ olórin yóò na dédé kú yìí lọ ní kílíníkì yìí lọ dábì náà sì ti lọ ẹnà mi tún di yìí pẹ́ náà rẹ̀ káàmì dèrè wúrà yìí rí dóò rí sí àbá àbá yìí rí ọmọ àwọn ní dédé tí kú ló kú yìí lọ bí kọ́nà ní ìdáná rò tóbi tó jẹ́ ẹ̀mẹ́mẹ́ mi ti ta ọgbọ̀ ọ̀pẹ́ inú sọ́nù rẹ̀ àkọ́mẹ́yà ní iye wọ́n dàbí ìjókòó náà bá wọ̀ ẹ́ iri ní ibi ìyá ọ̀pá tó ìtọ́ ní ọkọ ọkọ ọ̀pọ̀ ọ̀gá wọ́n là fún ìṣòkò ó ní ìka iná ọ̀nà ọ̀kẹ́ ní wọ́n àti ilẹ̀ ọmọ ọ̀wẹ́ pọ̀ yẹn náà nì wọ́n ní náà ní náà أنا محمد صلى الله عليه وسلم والذي بعثني بالحق نبيا أقول شو مريا ما تقول تدوم النبي أقول شو نبي لا يعذب الله يوم القيامة من رحم اليتيم وأعلن له الكلام أقول مريا ما يا زمان ويا إني في كيامة أنادي أنا بايدوكو دكاري أنا رموي أمري الله يا زمان ويا إني في كيامة dini kaa yɛ sɔɔ ne do ka amaba muhammad sallallahu alaihi wa sallam ɔka kayo baitin kayo baitin fi muslimin baitin fihi yatimun yuhsanu ilai ɔnto mori ɔka na jɔ idahu inire yoko mori nama yɛ sɔtɛ ɔno miri yɛ do yoko yi na dami bɛ tɛrɛ kaama وشر بيت في المسلمين بيت فيه يسيت فيه يتيم يسار إليه أما ديني ويني إني يكو مريد ما يرسته أما مريد يكو إذا دامي برو ديني كاهن don tobri dole kayi ahabbul buyut ila allah baytun fihi yatimun yukarram ono muri tiyali iniri heba yo fate ono muri yo do ku ina na nabo banyi ju ko no matu tobri sallallahu alaihi wasallam amma ya haya dole kayi anya mo nyara emi bi tudu ku e ko nyara amma mo no man oni bi oni ibi tí wọ́n bù kọ́ ọmọ rẹ̀ ó ti fi kú ẹkọ́ ọ̀nyára ọ̀sán ọdún àjẹ́ yá kiri ibi ìhàn ọmọ àmì mi dúró lọ́nà ọmọ ọ̀sọ̀ dọ́wọ̀ rẹ̀ rẹ̀ tẹ́ kàtíma kàkà ekú ìdẹ́nẹ́kú títù ekú ìdẹ́nẹ́kú mẹ́tù bí màláìkọ̀ mọ́rí ní sọ́mà ní méjì àwọn náà ẹ̀rẹ̀ ìlú kúrò náà ní méjì àwọn náà ojogomo jẹta chire ha ọkidọwa ma wara giri malaika nena daaka ayi malaiku nika hallu anu naa bọnu ni fa innahu katani thawban fa innahu katani thawban naa bọnu ni kọ jẹnyẹ chire mu ti malaika nena fa qalu lam numar bi hada tí mo lọ́wọ́ kẹ́lẹ́ náà nkẹ́ ẹ̀dá kan ọba ayọ̀ ní kẹ́nẹ̀ náà wọ ìdíjà nàmà àbẹ̀dẹ̀ káyẹ̀ kẹ́nẹ̀ sọ́ọ̀mà. Dẹ́dúbe bàmà kúrò bẹ̀rẹ̀ bá dọ́wọ́ bàmà kúrò bẹ̀rẹ̀ bá tùmọ̀lá kẹ́nẹ̀ náà ní káyẹ̀ náà wọ́ ní ní àgbújú kọ́dọ̀ sọ́ọ́bà rẹ̀ bàbá tí náà jẹ́mà bẹ̀bẹ̀. Lọ́tọ̀ tó wọlé yìí muri ya mabawa baya yi a dasan ma na ita ta da ya ni biya nyebe ɛhɔ kogu ɔrɛkɛyɛ ne aba abɛdoku na ɔkɛkɛ ana ɔkɛkɛ bi to doku dɛ ɛni mɔtu bi da yɔ ina wani na ya kolo na wala ya ta na kuma ina ma ya kolo na ke goto ne ne kuma wata ya sulaw na sayira. Ɔkɔli ekirejoku joseph na ọkìrìjẹ ọmọdékìrà ẹ̀ha ìrìjẹ ànámẹ ẹ̀yà ìbílẹ̀ rẹ̀ káàbọ̀ ẹ bá pẹ́ ẹ bá pẹ́ mú parí rẹ̀ ọmọdé pé kìí yà múlẹ̀ ọ̀ha ẹ̀kọ́